Kuti. ayakumala. bàbá oníkìlìpá. rahmatulahi aleyhi. gbogbo àwọn àgbàlagbà wa tí ọlọ́mọye wọn tí wọ́n sí iṣẹ́ ìkàlẹ̀ dé wá táwa dé wá báṣẹ náà. ayakumala. ọwọ́ mi lórí bàbá wa àgbà lónìí ilu lora ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀. sẹ́ẹ̀hù. ọdún bẹ̀rẹ̀ kan sọ. سيف والله يعصمك من الناس لا تخاف دركا ولا تحزى ولا حول ولا قوة إلا بالله علي الياسين وفي كيكي بابا وبعد لوري àti gbogbo àdùgbò rẹ̀ kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóyè ọba tó aláǹgbá ọ̀pọ̀lọ́ aláǹgbá abáyàwó balógun báárì ọ̀fìlọrin mágàjà ajégúnlẹ̀ ìlọrin àbísọ̀kùnmọ̀lá. wọ́n kí gbogbo wa látọ̀rọ̀ bàbá wa aláǹgbá ọ̀pọ̀lọ́. àdàmú ńlá fún ẹyà táwọn. tí ọlọ́run yẹn bàbá náà fi bọ̀. ọlọ́run. bí wọ́n ṣe ń jẹ́ olóyè ọba tí wọ́n jẹ́ àgbàlagbà nínú ìlú. Mm bẹ́ẹ̀ lọ́lọ́run tó ṣe wọ́n lẹ́lẹ́kọ̀ọ́. tí àpèjúwe wà lára wọn lọ́rẹ́ ló ní àyè wọn á mọ̀ wípé ó bí ìyàwó àti ṣe nǹkan mí. pẹ̀lú báwa ní iná wọn lọ fi ṣe masters wọn fi ṣe the first degree wọn tún ṣe graduation lánàá masters wọn lánàá tí five president wá wà ń bẹ̀. gbogbo tẹ̀lifíṣàn bọ́lọ̀ ń ṣe lẹ́yìn orí yín àgbàlagbà ní gẹ́gbó tẹ́ bí náà yanjú o. àmín. àti gbogbo àwọn bàbá wa tí ẹjọ́ wa tẹ wà ní ìkàlẹ̀. àmín. aládàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yà àlejò wa ẹ̀yin awọ́dí àtẹ̀yìn olóyè ládàá kí wọ́n kí bàbá wa bàbá àdínì. Hasan Yusuf. àti àlàáfíà ara ọlọ́njọ́ nílé náà máa dàgbà sí i gbogbo ń tọ́lọ́ wa fi sẹ̀sọ àwọn ọmọ tó bù yín má jẹ́ kankan rẹ̀ lójú yín bẹ́ẹ̀. àmín. àtọ́jọ́wọ́ àtèrè ọlọ́njọ́ bá yín kalẹ̀ o. àmín. wọ́n jẹ́ inú wọn lẹ̀. àmín. ájí wa ọmọdé yìí ọlọ́ba fún gbogbo ẹ̀mí fún lálàáfíà ara fún lágbègbè lékè àgbéga ìbísọ̀ rẹ̀ sọ ọkọ̀ dàbò rẹ̀ bò wọ́n aráyé ọlọ́mọdé ọba ọlọ́dúnrún wa Muhammad wọ́n kí kalẹ̀ níbọ̀ àti gbogbo àwọn tí wọ́n bá yín wá tí wọ́n jáde tí wọ́n sì náà kọ́ ọlọ́run kó gbàdúrà gbogbo wọn látọ̀dọ̀ ọdọ́ abdulaziz ọlọ́dúnrún wa Muhammad mo fi fi kí gbogbo àwọn olóyè lọ́dọ̀ ọ̀nàdìbò wa náà gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn aláwọ̀ ọdún pátápátá gbogbo ẹ̀tẹ̀ wa ná fún ọlọ́run aṣáájú àdínì. ajá wa kàfáyà. owó yà wá ọlọ́run kọ́ ọmọ alábàárìkà sallallahu alaihi wasallam. ẹ̀mí àtàlà ń fi àná. àmín. ọlọ́run ajá ajá ọlọ́kọ́ ọba àti gbogbo ẹnì kọ̀ọ̀kan. àmín àmín àmín. ó kí bàbá wa sùnmùrà ọlọ́mọ àgbàdo ayé o. àmín. ó kí gbogbo kàlẹ́ fọlọ́mọta ọlọ́mọ àgbàdo ayé. àmín. wá kí ẹ̀fà wa imam. Sheikh Abdulwahid Muhammad al-Awwal Ọlátúnjí Ọlátúnjí rahmatullah bàbá mọ̀lánà sheikh adam ọ̀dọ́lá tààrà adam àwọn ni wọ́n dá wákà kan wọ́n ní ojú ti ń pákó nǹkan ọjọ́ ti pẹ́ ọjọ́ ti pẹ́ ẹni ìbá àtúndú rẹ̀ ló lè sọ ló lè sọ ọ̀pá òpá kó ìṣe ọ̀tá ẹni ìbá àṣùbò lè tún. bá jẹ pé èèyàn ní nǹkan ṣe púpọ̀ láyé yàwá dàbí ẹni tí kò ṣe tó bá já sí pé nǹkan ń ṣèyàn púpọ̀ láyé ni ò rí nǹkan ṣe yàwá dàbí nǹkan kan ní láyé. ó kí ìmáàmù àpòwá yìí ó fi kárí wo gbogbo ẹ̀yìn tí ẹ̀jọ̀ jẹ́jẹ̀ máa. wàtúwà ọlọ́run wọlé agbára ọlọ́run náà kọ́mọ́ máa gbára náà kú láàrin yín. amiina. wọ́n fi kíkì náà ránṣẹ́ sí ìdílé bàbá wa àgbà. bàbá wa amirul waizina asadika. bàbá wa najimu najimu dín ọdún wà sí àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá lánàá. bàbá wa wà lórí ọlọ́ọ̀fẹ́ àná. bàbá wa ti jáde fún àwọn bàbá wa mú ìdí nìkọ́ náà jẹ́ òde ìdẹ̀rẹ̀ kó bọ̀ wá. ẹ dọ́dọ̀ sí fún ìmáàmù adódò yìí náà ìmáàmù wa Sheikh ìmáàmù sọ̀nì ọlọ́run kó mójútó gbogbo wọn àti gbogbo tí ń jẹ́ àwùjọ alálàáfà. àmín. ọlọ́run náà bí wa Muhammad. sallallahu alayhi wa sallam yàmá lọkùnrin lóbìnrin wọn kí afa wa abdulwasi dáàbò wọn yọ dání tọrọ lọhùn láti lọ jòkó wọn yọ dání jòkó Ọlọ́run wọn wà dá yín jòkó láéláé àmín gbogbo ọ̀nà tọ́lọ̀ fún já yẹn ó ti dìde fọlọ́ọ̀nù wọn àìdí òjò. àmín sallallahu alaihi wasallam. ọlọ́run ẹni ọlọ́gbọ́n ìjà máa bí ní ẹ̀yìn gbogbo ìmọ̀kí gbogbo ẹ̀yìn adáwọ̀ gbogbo ìmọ̀kí o ọlọ́wọ́ wà pẹ̀lú yìí o. lọ́kùnrin lóbìnrin àwọn ẹ̀yà wa mú kí o bóyá o salamu alayhi aleykum wa rahmatulahi wa الله خير عما يشركون وقل الامر لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون اوصيني ان اذكر نعمتك التي انعمت علي وعلى عملا صالحا ترضاه ودينه برحمتك في عبادك الصالحين لله الذين أسأبهن الحسنى إن ربنا لغفور شكور وقالوا الحمد لله الذي أسأبهن الحسنى إن ربنا لغفور شكور لربي أدي إني مديالا صديقي وارجني رجاء صدق واجعلني من لدنك سلطانا نصيرا Lakari Amudu. Lakari owó títóbi ọlọ́wọ́ ọba nínú ọlẹ́ ẹ̀ tí ṣebóṣebù ń fẹ́ ẹlòmíì gbogbo téèyàn á fi dé èèyàn láyé lónìí ọkẹ́kọ̀ọ́ ó ní àjù ó ní bíbí ọlọ́run sì ní pẹ̀lú asọ́rọ̀ òun náà máa sọ pé wáyé mi á wò pé kí lèèyàn fi lẹ́tọ̀ọ́ sí tèmi ọ̀kan wọn náà kó sójà arúgbó náà ni. làkàyé ẹrúdù yà háyé dùdì wáyé bọ́dé wáyé ọ̀la. tòótì máa ń ta sáà. Thank you. rìntà kí búyàn ó wáyé tó lọ́n bá bẹ́ẹ̀ sànú yẹn jọ́ mi kódà kì í fẹ̀sì pin ọ̀rẹ́ ló ní oṣù ọlọ́run kò tí ó bàjẹ́ mu. ọmọdé tí ó bàjẹ́ mu ẹni tí ó sì tó nǹkan ní wàá kò ó sì wù tó ṣe náà nù. àkàlẹ́ ọdún yà lórí dídì. ọba wù mí ta wọ́n lè fọ́ nílé ìwọlé òun là. ọba ni ọba lára ẹ̀ta àlìfọ́dìlù ọba ọ̀la tó ni wọlé ọ̀la gidi ọlọ́run ọba tábà kíta tùmùtì máa ń tàṣà àwọn àtẹmọ́nà. mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti kò kọ̀fẹ́ nìkan ṣoṣo àtàlọ́ rẹ̀ yóò dà lọ́la yóò sì tún ní ọ̀gá lórí rẹ̀ ó ní mímọ́ ọlọ́wọ́ bọ̀bà wò. bàbá àgídà tó o ti máa ń tàṣà wo àtẹ̀múná. o ti máa tàṣà ọba tí fẹ́ni tó bá wù wọ́n tẹ̀múná wò máa ń dá yóò sì kọ̀ fẹ́ni tó wù pé kí fún ọ náà ni. tẹ́ a bá wo rẹ̀ tọ́ abára rẹ̀ ní ẹni ọlọ́run fún. ọ̀dà ah, kó o dúpọ̀ ìwé yẹn pọ̀ láyé o àánú lórí gbà o. mi ní mo ti ó bí ọ̀dà lọ́bẹ̀ náà. lábì máa bá sábà tiẹ̀ di ọ̀làbí tó lọ sí ìnáyà. àdínà wa ti di àyè wa náà. gbé sí àyè tó gbé sí ọwọ́ àwọ̀ yìí pé àyè yìí ó níbi ni má ti rà bí lábì máa kásáfà tiẹ̀ ní. iṣẹ́ kò ń ṣe débẹ̀ ìmọ̀mọ́ àbúwájú olùkọ́ pẹ́sẹ́ lòún ṣe débi eléyìí. ọlá mi tù ọ sí ìlàlẹ́ hàn tàṣà kìrọ̀. kọ́lá kìí tún sókú ogún kọ́ ọ̀gá máa sáré olù káàdì ní síra wọn sí ìmọ̀mọ́ àbúwájú ló ń bẹ̀ gbàmọ́ sí adé olùsẹ́ káàdì ní síra wọn. Ah òtọ́lá máa bí ìbá fi ọlọ́run tí kò mí ẹsìn dáadé ẹran tí í ṣe bọ́bá ti fẹ́ lórí ẹrú pé bí ìṣàṣe sí ọ̀run láti òdìdí ọ̀hún ni tí ọ̀bọ̀ wá ṣe tọ́lọ̀ fẹ́ ṣe ọmọ yòòjò tó ti rọ̀ sílẹ̀ fà mí. ọ̀yà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mú náà kó ìdáwọ́ lẹ̀ ó ti lọ. ìní mo ti rọ́ bí lábì máa kásábà àti ẹ̀dí. ẹbí kìí ṣe pé iṣẹ́ téèyàn ṣe láyé bá a pé ṣe èèyàn sọ fóun fẹ́ sọ fóun mọ̀ ṣe ni lọ́jọ́ pẹ́ni tó bá gọ̀jù láyé ní máa ń sọ yí pé à ọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àyè ìyànjú ọ̀tọ̀ àyè tọ́nà wọ́n kán wá sí ọ̀tọ̀ nígbà òun ṣe wọ́n pọ̀ tó sọ́nà ti gbà ní. tá a gbé sí ti tẹ́lẹ̀ a máa fọwọ́ ẹ̀ṣọ́ yà ní bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ́dà fún mi mo ṣiṣẹ́ bí ma kọ́sà bá tiẹ̀ jẹ́. ọwọ́ kan sọ fóun sì ṣàlàyé mi tó ború tí ó pa kọ̀dá padà sọ́dọ̀ ọlọ́run òun wọ̀nyí pé ìmọ̀ tó ń ní lọ́sọ̀hún dá tó ń dá. kọ́lá kárùnà lọ́kọ́kọ́ wí bẹ́ẹ̀ láyé tí wọ́n ti wá sí fún yín pé. làdàbà ìmọ̀lá aláyọ̀ ìbòlùbàrì iná kárùnà. ọlọ́run kárùnà. tẹnu bínú òsì láti ó lè mú wa. àwọn ọlọ́run ló ti wá ọlọ́run ni mo kó kàtí kámínà ìdí mo kó tì kìí ṣe ràn kan nínú ọ̀rọ̀ mina lukulus yàgò kánsó nìyẹn. ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ kámínà. máa ń lọ bàbá tí ó wù ú lọ́tẹ̀ẹ́nù bínú òsì láti ó lè mú wa pé kọ́kọ́rọ́ séfù rẹ̀ èèyàn kò lè dá gbé mọ́ àwọn tó jẹ́ yàtì àwọn alágbára ni wọ́n ń gbé. ìsìnkú ọ̀rọ̀ bọ́ọ̀lù làtẹ́fọ́. àfẹ̀mú kárúnà ìgbà tó o ti dé ọlá ti dé torí ìgbà mẹ́ta máa síyàn wí. bí bàbá pọ̀ jù yí fẹ́ sọ̀yàn nù tọ̀ bá ti sọ̀rọ̀ àrẹ pọ̀ mọ́lọ́ tówó bá pọ̀ jù yí fẹ́ sọ̀yàn nù tọ̀ bá sọ̀rọ̀ àrẹ pọ̀ mọ́lọ́ tábàrà bá dé tó wọ àrẹ tílẹ̀ kàn rọ́ èmi náà ni gọ́vnà èmi ni pẹ́sidẹ́ǹtì èmi ni mínísítà èmi ni mo dá ìdì gbogbo kò tẹ́ ẹ̀ dé láyé ipò tó wọ ààrẹ tó wá sí ilẹ̀ ara rẹ tó bá sọ ààrẹ pọ̀ mọ́ lọ́wọ́ wà mọ ìlà ìwòrá owó ti dé kánò wọ́n yá ìwòrá wá ní. ìdìbò lọ́wọ́ lẹ́bù àìyá ìbò lè parí. ọ̀dà wo ti yọ̀ ọlọ́wọ̀n fẹ́rẹ̀ tí máa yá yọ̀kọ̀ náà. wọ́n mú lẹ́yìn bí máa àbábàlá àwùjá àlàkìrà. ìjọba àfọ̀n tọ́lọ̀ ń ṣe fọ̀ yìí ìkẹ́ni yá sí ìtọ́lọ̀ ń ṣe fọ̀ yìí òrè ní yá sí ìtọ́lọ̀ ń ṣe fọ̀ yìí dáadáa ni wọ́n á fi ìtọ́lọ̀ ń ṣe fọ̀ yìí nù tó fọ́ fi ọ̀run. wàlá tẹ̀sán sí bàtà mi nà àmì òkú gbogbo rẹ̀ wá

òtítù aláìní mi ní ndí. wọ́n gbogbo ń ẹni bó ṣe pọ̀ tó yìí ìmọ̀ mi ni mo kó jọ. ọmọ owó bí a ṣe máa ń sọ owó kàdé yìí ni. àwàlámù. ọlọ́run kárọ́nà àwàlámù. yàrá bá. nínú àwọn kan nínú àwọn kọrin náà àwọn sẹ́ńtìrì tó ti kọjá. ọ̀dẹ̀ alákàmì bọ́bùlì yìí nìyẹn ìkòrò. ìgbàmọ́rin àti pàmò kẹrẹ́ síwájú. pẹ̀lú wọn wá ṣáàdùn mí ní òkú wọ̀tà wa kí sàròjà wa. wọn ṣáàdùn mí ní òkú wọ̀tà wọn lábàrà jù wọn kárùn-ún lọ. wàá kí sàròjà wa. wọn kówó jọ jù wọn kárùn-ún lọ. kò sẹ́ni tó lè wádìí wá pé kí ló dé báwo ló ṣe ṣe pẹ̀lú àwọn tọ́ọ̀gì. bàbá àjọ lánà mi ní ìdìnnà tí. ọlọ́lẹ̀ ní iná yorí dùn lálẹ́ àyà àtàdúnyá yálé dàgbà mi sí làmáwò tí a kọ́ ọ́. rò pé ọmọ dàǹkàkà ọgbọ́n dàǹkàkà ọmọ tó fẹ́ dá àwọn àwọn nǹkan wọn ń dọ́gbọ́n nǹkan tó bí ọ. agbára ọ̀dà dàǹkàkà ṣé wọ́n mọ̀ kan ṣe ọmọ kan ní ìwọ tíṣà pọ̀ kó o sì kàn kó nígbà tó ń bọ̀ ọmọ kan lọ pọ́ńsẹ́tọ̀ ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ kàkiri kọ́ lọ oúnjẹ ọmọ nǹkan lọ́gbọ́dọ̀ rẹ tó tó ènìyàn tí ó fọ mọ́tò tí ó lò balẹ̀ sì bá ibà náà lọ́wọ́ ní ìjòkó ọmọ òran rẹ̀ yóò sì fi nǹkan mọ́ lọ́wọ́. bìbí wà tí ó bí ìyá mi bá bá ti èdè. yìí kóòtù náà ìdáná náà ní láàbì máa gàdà gbèyàn ẹbí ṣiṣẹ́ kọ́ wọn láàbì ìtura sí kọ́dà kò jogún ẹ̀ iná ní ìmúta èrò. ọlọ́run pẹ̀lú wa gbọ́dọ̀ dúpẹ́ ni ọpẹ́ ni mọ́mú wò tó fi wò yí pé after thirty years tí ti ń bá a bọ̀ yìí ládùúgbò tí wọ́n bí àmì bẹ̀ tí wọ́n bí bàbá mi bẹ́. ó yẹ kí n wá ronú sẹ́yìn ó yẹ kí n lọ́ọ́ pẹ́ fọ́ọ̀rù pẹ̀lú gbogbo tó ti ṣẹlẹ̀ yìí. sẹ́yìn wọ́n wá ní kí ni mo dúpẹ́. kí làá torí ẹ̀ rántí kan. ẹ ti mú ìyá dúpẹ́ irú èyí tí màá mú dùn yìí tí máa mú ìyánájúwọ́tẹ̀ yẹ kí n rántí pé thirty two years mi ni forty years mi ni fifty years mi ni kọ́ ọmọ kàádọ́ bẹ́ẹ̀ àwọn àfọ alákọ̀ọ́kọ́ tí máa mú ìyàrònú ẹ̀ níjọ́ tí ẹ bá ṣẹ́gun ọ̀tá ẹnu ní ìwé kọjá ilẹ̀ ogun ló fi dáwó. ọ̀rọ̀ kàkọ́ wá ọ̀rọ̀ agbára ní ìlú orí ọ̀fẹ́ ó rẹ̀ yóò dùn. inú kòtò owó ti ṣẹ́gun kò mí ìdílé ìsẹ̀ni ọlọ́run o musa kọ̀ lẹ́yìn oko musa ọ̀nà padà sẹ́gun musa gbàtí musa ìfọ̀ nígbà musa tó tọ́ra musa nígbà tó mọ̀ pé ẹni bá lẹ́yìn ogun gbọ́dọ̀ sọ pé nígbà yẹn tí wọ́n da ilẹ̀ mímọ́ ànábì musa lọ́wọ́ alẹ́ sàlátù wasalam bálẹ̀ ànú tó kù dá ọmọ báwọn tọ́dọ́gbọ́n ọdọ́gbọ́n àfáà wọ́n wá gbalẹ̀ musa wá ṣe wàhálà ìdórí ogun wọ́n wá fa wàhálà rẹ̀ lógójì ọdún ogójì ọdún musa fa wàhálà kọ̀ṣẹ́gun náà. olùyà musa ilé lọ́nà dìkúlà àbàdàmú fìyà pàṣẹ àbọ̀ ọ̀rọ̀ tó bàbá kọ́ sílẹ̀ iná àwùjọ kọ ìdúnà ọ̀là ó ó rò pé bẹ́ẹ̀ ló yí sí tọ́ba bẹ́ gbọ́dọ̀ àdìpọ́n ní bọ́lọ̀ bá ń sọ tàwọn tó ti lọ máa wá fojú rẹ tú báwo ló ṣe rí lọ́nà ìjọ tí wọ́n bá padà tí wọ́n padà tí ò ṣe mọ́ bí wọ́n ṣe padà lẹ́yìn Musa àwọn tí Musa fọkàn tán lò ibẹ̀ lógun àwọn tí wọ́n tẹ̀lé lógun ìtajọ wíìlì ogun wọ́n bá padà wọ́n ní Musa o. ìyá Musa yìí. àlọ́mọ́ bí abájọ́ èrò ti tó wọn ìwọ lọ́wọ́. pàṣẹ àbú ẹgbẹ̀rún ọ̀rọ̀ ọdún ìjọba pọ́tìlà iná ònà pọ̀ ìlú náà. Musa máa lọ áńtà rẹ̀ Musa. Kọ́lá rọ́bà Jésù ọlọ́wọ́ ọ̀gbà ni wọ́n mí lẹ́nu. Rọ́pù rẹ̀ ní Aruna, Aruna ní ma ń tẹ́ tẹ́ ní Musa ìwà àtẹni tí ń tẹ́ ní rẹ̀. Pàpọ́tìlà. Ìjọba kẹjọ lọ jagun. Iná ònà pọ̀ ìlú.

ó ní wádìí kankan lẹ́yìn ara mi àtà ọmọ ìyá mi ágúnlá àwa méjì náà láríra wa. fàfúrí kí bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà lè kọ́ mi lùfà sí kiri náà. fàfúrí kí bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà kọ́ mi lùfà sí kiri ọlọ́run máa ọlọ́run sòkè àlàní wa má jẹ ìjẹ́ ìrìnàpàdé wọn náà rọgbọ ohun. mọ̀rọ́bọ̀tún ní àlèyìn arúgbáyìn sálàtà. àwọn ìṣẹ́lẹ̀ wọ̀ fún wọn wọ̀ wá nígbà wọ̀ fún ogójì ọdún. yẹtí o nàbẹ̀lẹ̀ àrídì. wọ́n ń dààmú dàpọ̀ lórí ìyọ́nà. aláta sàlàlẹ̀ kọ́mí fàṣẹ̀gẹ́. wọ́n bá wọn tó sẹ́gun. yusuf ló padà sẹ́gun. ó pè yàn kí lẹ́yìn ogun. ẹni náà bá yọ lẹ́yìn ogun ó gbọ́dọ̀ ronú ọpẹ́. lọ́dà pé ń tọ́ka àbàní ìsìláyídà tí wọ́n ṣẹ́gun lóbi ọdún wọ́n ṣẹ́gun ní àdẹ́kùn wọ́n wọ́n ọ̀gá ni ọ̀wọ́lé ọ̀kẹ́wọlé lọ́gbọ̀nú mi àmọ̀ lára àwọn ẹni ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ yìí mi ọlọ́run lẹ́yìn. bí bá wọn sàdé àtàgbà bá gba ìjọba tó bá dé ìyáná àti òkú àfa àdìdì ni wọn bí. èyí tó gbà ẹ̀wù bàbá rẹ ló ṣe. èyí tó ṣe tó fi gbà sí bàbá rẹ ló ṣe tó fún wa. fóònù olùdápẹ́ ọlọ́wọ́ ṣe yóò ṣe gbọ́dọ̀ ń lọ kàbọ́dọ̀ mi ní gbogbo ẹ̀ náà jọ́ máa jẹ. musa kàyí náà ló ṣẹ́gun. wàjà wọ́n ti lé oníbàyí ìṣòro ilẹ̀ ìbáhárà. nígbà tó wáá gbé dòdò tó wáá gbé fìlónà ó sì bẹ́ tọ́rẹ́jì bíi téèyàn ká sọ kí ìjọba ọmọ bá jà. ìjọba ìjọba gọ́ọ̀mẹ̀ntì ní fìlónà ní Musa wọ́n wá dé dòdò nígbà wọ́n dé dòdò wá ní ife bàbá ní Musa wọ́n kọjá fìlónà wá ń lé bọ̀. àtibá àwọn bí àwọn ọmọ ẹ̀dùn lódò bàgìlá wa. nígbà tí tó àjámúsọ jọ fìlónà lójú kòun ló ń kọ. ìwọ̀n ìyá bàtà á lọ ọ̀rẹ́ yìí ni ìwọ musa bá rẹ̀ yìí ni ìwọ kọjá kọ̀rọ̀ yìí náà lọ pé ìwọ tó máa ń pìtà fún musa ábà lọ́wọ́ ti lọ. kọ́lá kọ́lá alámú ọ̀bí kàbí náà ìdá ọ̀làbí sábì ní nàmìnira ó mú ní kàásì Olúmpé ọwọ́ ẹsẹ̀ lọ́jọ́ ọ̀gbá Musa nìyí fìlọ́nà wá ní ọ̀ ìfojú ni Musa ó ní ìbá. bàtí bá àwọn fìlọ́nà wájú lólu ló bí ọ̀wà àdìwá wà àdìwá wà àdìwá tìbẹ́rù gbani wà àdìwá tọ́ta ọ̀tá ń jẹ́ ọ̀gá ọ̀gá ìgbàlejò ọ̀rọ̀ kátó kó yọ tún bẹ́rù gbani ọ̀rọ̀ ni wọ́n lé Musa bọ̀. Musa kọjá òun náà pé náà ló wọ́n kọjá ọlọ́run ilẹ̀ gbà mú ilẹ̀ bá bá fìrí òun náà bá gbà mú ọpẹ́rì sí ẹ̀. bọ́ọ̀là. nígbà tó wà yà wá dé ni wọ́n sọ pé wọ́n lọ o. àbájú ẹ̀dáwó la ìyá ìlàlẹ̀ tí àmàlà ti bèrè àdó ìsirayé. ọlọ́run táwọn àbàlí sọ ẹ́ lẹ́nu gbàgbọ́ ni wọ́n náà ti gbàgbọ́ ọlọ́run náà fìrí òun náà. àánà mi náà lọ sí ní. lọ́jọ́ tó ti pẹ́. àyíyá ọba náà ti rọ́nà lónìí. lọ́nà kí bẹ́ẹ̀ni bàtà níkà níkà fún nàlẹ́ ìmọ̀ níkà ní bàbá àyà. ní kí náà àti ìjà sí ìbọn kúrò jù ọ lọ. ọ ọ ọ ti kú o àmọ́ ò ní jẹ́ra èfìlọ́nà ìdẹ́gbẹ́ta kọ́ ẹ̀ ń bá mi lébi rẹ̀ ọ̀rọ̀ ní kí fọ́tò ní gbogbo ìtàjẹ́ kó wà ń bẹ̀ kọ́ máa jẹ́ mi. Nàjí kábí bàdá ní kàlítẹ̀kù nàlímà ní kàlífà ká ẹ̀yà táwa iná kẹ́sì ràmínà náà sí ránì ha yá àti náà lágàfìlú. Ọ̀n fi dára ní pápára wò nìkan, ìwọ́n lè lágbára ká yìí. Èyí á máa rántí irú ìdókòyì, ìdókòyì nítorí pé ẹ bá sẹ́nu ẹ̀kejì tí ń fa kéèyàn rántí ìjòkó ọpẹ́ òun ni wọ́n yí máa ṣẹlẹ̀ tí mùjíza bá ṣẹlẹ̀ àbí kàrámù ojú bí lọ́pọ̀lọpọ̀ gbà irú ìgbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì Ìsá mùjíza ni wọ́n béèrè sọ́lọ̀ ń ṣe jẹ́ nípa ní kọ́sọ́ jẹ́ kalẹ̀ ní sánmà. ìsìnkú àwọn yíyú náyà ìsàbùnà Maryama hali yẹ́sẹ̀ tí ó rọ́ bùkà ayùnà sílẹ̀ àlè ìnàmáyé dàda. ìjọ rọrùn kọ́dà ẹ̀tọ́ ń tẹ wéèrè fún àwọn. ayé ọ̀sọ̀ kó oúnjẹ kalẹ̀ láti túmọ̀ fún wa. ọ̀là tẹ̀kún wá. nísà bọ́sù wá àzùmọ̀ ní ẹ̀bẹ̀rù ọlọ́run. ikú tún mọ́ mi ní iná. ẹni tàgbọ́ sọ́lọ́ wọn bá. ọlọ́nu rídu ẹ̀nàkúlẹ̀ mi ní àárọ̀ tẹ́tí máa yẹ ìnàkúlógún náà. wọ́n ní kò dìjà a kàn níbi láti kọ́ wò ní ká sì jẹ́ mbẹ́ níta fẹ́lásán nìyẹn. wọnà lọ́mọ akọni sọ́dọ̀ níta náà ọ̀nà kú náà lé àwìn náà ṣáàyèdè. kíkì ni ó lè ṣe wọnà lọ́mọ akọni sọ́dọ̀ níta náà. òótọ́ nìwọ yìí sá sọ ká sì máa gẹ́lẹ́ ní ìrẹ̀ káàkiri. wọ́n ìsàbùnù mẹ́rìyàmà lọ́hùnmá. nígbà nábì yìí sọ òní tí wọ́n yẹ sí má ọwọ́ àtẹwọ́sọ́lọ́ wọn ni wọ́n lọ́wọ́ ọba ìjọba bá gbọ́ fáwọn ẹni ọlọ́run tí wọ́n fẹ́ fi wọ́n sẹ̀sí ni wọ́n akọjú sọ́dọ̀ wọn pé omi wọ́n á dà bí yàn pé ṣùgbọ́n ọ̀rọ̀ máa mi sẹ́. wọ́n á kẹ́kọ̀ọ́ jẹ́wọ́ pé ọ̀rọ̀ pẹ̀ lára mi ọlọ́run sì gbogbo ti dé. yíṣẹ́ ni wọ́n lọ́wọ́. ọ̀pọ̀ náà àmì ìyàlẹ́yìn náà bá yí dàda ìrìnà ọgbọ́n jẹ ọgbọ́n jẹ sọ̀ọ́ kalẹ̀ fún wa tí wọ́n ti sè tó ti parí sọ̀kalẹ̀ fún wa láti sánmà. kàkúrú lọ́nà ìdálẹ̀ àwàlẹ̀ náà wà á kiri náà. kọ́ máa kí ni kọ́ máa jọ́ dún. Yé àwọn àlùfáà àti àkọ́kọ́ kọ́ àárín ìgbẹ̀yìn. Wà á yà tàmì wá. Wà á nínú gùnà wà á dábà ẹ̀rọ lọ́sìkì. Ajọ́dún yàrá náà túrọ̀ wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ọjọ́ ni ọjọ́ Bùjísà ní jẹ́. Èyí á rántí ẹ̀sìn pẹ́ now Imam Abu kí ló ajọ́ orí ìsàjọ́ kí ló jẹ́ kó orí ìsàjọ́ ìmọ̀ fẹ́ sọ̀kalẹ̀ sínú fún ọ̀dọ́ àtọ́run sáàjọ lọ́wọ́ tí èyí ọkùnrin fẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ tó tí wọ́n wò pé kì í sọ́ni ọ̀nà náà ni àmọ́ kì í lérí lọ́kàn. Hmm nǹkan méjì lọ́jọ́ kí màmá buhari kan rí sàjọ àkọ́kọ́ níwà gbogbo tó bá dé kalẹ̀ láyé tó bá ọmọ mọ́sẹ̀ lè mánéjì àwọn ẹ̀dọ́ ọlọ́run ó tún kalẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àtẹ́jọ́ ọlọ́run wa twenty four thousand ni wọ́n àmẹ́ni tó rí yẹn mánéjì jù nínú gbogbo àná Muhammad lọ́jọ́ kọ́nà òun fún ní sífà wá ìnáka láàlá olóńgbèlè àti ìwọ̀lù fi ní ìwà alápàlẹ́kù èmi ò tí ì òní àwọn ará yìí sẹ́wọ̀ èmi yìí ni mo sì gbá gbogbo yìí ọ̀ àná ò ní irú jẹ́ rí. ẹlẹ́kẹ̀jì gbogbo àtọ́nsẹ́ tí ò tí ì jọ sọ fẹ́ bẹ́ẹ̀ àbí ọ̀tọ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ kó o lè rí o àbí kó o láti mara ànira. Kò ní àdémọ́ra ànira ìkọ́kọ̀ eré lọ́fẹ̀ẹ́ máa ah. ń wọ ọlọ́fẹ́ bèrè ọmọ nínú ìbéèrè nínú ìbéèrè ni pé gbogbo ọjọ́ tó o bá ti dìde tọrọ ọfẹ́ bèrè ẹ̀mí rẹ̀ ló sọ̀mí ti ìjọba ọba wa rí i tán ọlọ́run bá ní wọ́n dá padà fún ten million lọ wọ́n máa sẹ́líbrétì rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì lọ náà ni wọ́n máa rántí rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́jọ́ káfọ́ onílù méjì ọ̀sọ̀ yìí pé àyà nàbí ni ó

tí bá ń wo bá wo tó ń wo àwọn oníkà kọ̀ọ̀kan ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìjọ wọn ti wọlé ní ọ̀sán ni ìjọ wọn ti wọ́n bá ka gbogbo rẹ̀ àtàwọn tó sojú kókó ìtọ́ ọlọ́run kò ṣe o ọlọ́run kò ṣe o àti ṣàṣeyọrí ọ̀pọ̀ tó fara kí ìfarakí bẹ́ẹ̀ yẹn fara àwọn ẹjọ́ yẹn wọ́n fara náà níbi ọlọ́run ọlọ́run ò fi wọ́lẹ̀ àánú orí lọ́fẹ̀ẹ́ lọ́dún sọ́ọ̀tù rẹ̀. fún àná ọ̀sàlẹ̀ mi. iná ibà lánà wà ní ìlàkọ mi. òfin máa ní ìdíje. bọ́ba tó lọ́dọ̀ ló àìníṣe àdínlọ lé o. ọ̀rọ̀ mi tún lò ìtọ́jú afẹ́lẹ̀ sí mi sí. ọ̀rọ̀ yìí pé àṣeyọrí òsín tòsínú láàrin àwọn mẹ́ta àmọ́ àtàwọn ni mo fẹ́ lọ fún àtẹlẹ ojú ìkọ́. bàbá rẹ bí kàlẹ́.

yàrá ẹ̀kọ́ àgbà kò pé. Ìjọ dìde ó dìde láàrin àwọn ìgbàanìkò tí ọ̀gbọ́dọ̀ sọ tó jẹ́. Wọ́n òbí dákọ̀ sọ tó jẹ́. Tọ́lá wọn tó dìde láàrin wọn yìí àwọn ẹbí ẹ̀ ni. Àwọn tó máa kékeré rẹ̀ ni. Àwọn tó máa ta rẹ̀ ni. Àwọn tó sì nílùú. Adébíwájú ojú ọlọ́wọ́ á kí láyà nítorí ọba bẹ́ẹ̀ fi jíṣẹ́ ọlọ́run àbí nítorí ọba bẹ́ẹ̀ gbé láyé ọ̀gbọ́dọ̀ má tó kí ọ̀la yà ọ́ sàpadà sílé. Hmm. ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ni bí ìyàwó lọ fẹ́ gba ọmọ gbọ́dọ̀ wọ̀ lẹ́yìn ẹ̀ kí ni fi stand. ọmọ lọ òsì tó ṣẹlẹ̀ bọ́ọ̀kọ ni ìyàwó gbọ́dọ̀ dúró lẹ́yìn ẹ̀.

ọba tẹ̀mí mọ̀ àwọn kò ní bọ̀ ní ojú láyé kò ní dúró ní tiẹ̀ ojú ọ̀rẹ́ tí a máa dísẹ̀ rẹ lọ abẹ́rẹ́ kan ní ọba fún àná. wà láti kò kò ní ọlọ́run ní ọ̀fọ̀rọ̀ náà ni. wàsídà bí wà tún márùn máa rí ni a ní mọ̀síkì. báwo ló ṣe máa bẹ̀rù wọn. iná bàbá iná bẹ̀rù wọn náà ṣe wí kọ́ọ̀kẹ́ ìsí wọn sábò yìí lọ́lọ́ fún àwọn abẹ́rẹ́ bá wà ní wọ́ọ̀lù tẹ bá wà ní sẹ́ńtẹ̀lì tí gbogbo makirifóònù lù pàpàpàpàpà ẹ̀tọ́ wọn wá gbọ́n tó ré ìyẹn tí mi ò fẹ́ dá lóhùn ọlọ́run tí wọ́n ṣe fíkà ní ọjọ́ gbọ́ wọ́n kẹ̀kẹ́ ìṣe ọmọ lọ ni tó bá yọ ní àìṣe gbọ́. àṣìdá bí máa tú mẹ́rù wá rí bí àlejò òṣìkì ilẹ̀. ọlọ́run ní kẹ̀síà dàbí iná kanú sáàsì. àwọn ọlọ́wọ́ ọba akọ lára gbogbo àwọn ẹlẹ́kùn. ayé ọba tí fìyàn sí ẹ̀yọ́ gba àwọn tí dáná ọ̀tẹ̀ kárẹ̀ ní akọ olùdarí. ẹlẹ́dínà ẹ̀jẹ̀ àlù náà máa láàyè ìlànà káràbà sọ́ọ̀fà yà làmúnà. wàlàkọ́dínà alábọ̀ àyínká èdè ikú sọ̀dìrú kábìrà ẹ̀kúlú. ẹ̀mí ẹ̀ ti fún ngamura ba ọ̀rọ̀ wọn na mi sẹ wọn ibi wọn lu yi kọ ọwọ́ mi kiri. lakọdi na alamu anaka yẹ di ifusọ ọdun tàbí máa yẹ kúlú na. Nígbà tó bá ìmọ̀mọ́ mi wá ilé ọbẹ̀ lè kó lọlé. Àwọn afáàlú olùyí lẹ̀ bá yí o, àdóòdó ló fi rẹ̀. Èmi tó ti rà sí ọ ní àná, kó yẹ e ilẹ̀. Àdàbà yẹn ni ikú sọ́jú tàbí máa yẹ kú yú. Pàṣẹ bí bí àmì ọ̀bí dáwà fún mi náà ṣáàjì ní. Ọ̀rọ̀ ìtòkùnrin kan bá tẹ̀sùbá rẹ̀ mú. Sọ̀rọ̀ bí àmì ọ̀bí dáwà kan ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀bà rẹ̀. Ọkùn mi náà ṣáàjì ní. Ìyá ìyá máa forí kalẹ̀ fọ́lọ́wọ̀ bá kọ́ ọmọ ṣe ọlọ́run. Wọ́n bùdó ọ̀gbọ̀n káà. àtàkà yẹ àti àkàlẹ̀ ké. ọlọ́run tó ń ṣe lọ́wọ́ wọn fi lẹ̀. Hmm. àbújá ọ̀pá kàlẹ̀. ní tó ń ṣe lọ́wọ́ wọn fi lẹ̀ àtàyà àkàlẹ̀ ké. láti dájú òfin náà ló dé yìí o ìmáàmà ni. ọba tó náà ní kọ́kọ́ pa o. ọlọ́run ti ǹjẹ́ ọlọ́run bá ti rẹ̀? ọlọ́run bá. àánú ẹ̀ ló fi kó o jọ. àánú ẹ̀ yẹ kó o ọlọ́run má fi má gbé kámẹ́rà lọ má yàmà bọ̀ ní ọkà dànù. bàbá. epe àánú ọlọ́run ló kó o jọ. àánú ọlọ́run ló kó o ọlọ́run má fi bínú rẹ̀ tún kámẹ́ o. ọlọ́run má fi bínú rẹ̀ tún kámẹ́. ọlọ́run ló kó o jọ o. àánú ọlọ́run ló kó o ọlọ́run dàkú má fi bínú rẹ̀ tún kámẹ́ o. ọlọ́run má fi bínú rẹ̀ tún kámẹ́ ẹ̀yin tó bèrè ọlọ́run ẹ̀yin tó bèrè ọlọ́run ọlọ́run àfà gbogbo ẹ̀mí tẹ̀yà fi jẹ wàhálà àṣẹ rẹ̀ tẹ̀yà fi jẹ wàhálà àṣẹ rẹ̀ àlàáfíà ara ọ̀nàràtà ìbàfọ́ ọlọ́run.